hadith five two six عن ابن مسعود رضي الله عنه أن رجلا أصاب من امرأة قبلة فأتى النبي صلى الله عليه وسلم فأخبره فأنزل الله عز وجل أقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات فقال رجل يا رسول الله علي هذا قال لجميع أمتي kullihim a hadisi yìí hadisi life wire ni o hadisi life wire ni o. tí n bá ti dẹnu létùmọ̀ rẹ̀ ọ gbọ́dọ̀ lọ bí kankan tẹ́ gbọ́ tán o ọ gbọ́dọ̀ gbọ́ àdíìsì kó o sọ fún mi pé o gbọ́ àlàyé rẹ o wọ́n ló kó bára rẹ kìí ṣe mí o wọ́n fún ara rẹ ló kó bára rẹ o àmọ́ náà ènìmíyà àmọ́ náà ìmọ̀ tí àwọn ẹni ìṣáájú ní lórí ìmọ̀ bí wọ́n ṣe sọ kí wọ́n gba nǹkan lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam kí wọ́n sì fi dè wá ló bírú àdíìsì yìí o bí bẹ́ẹ̀ kọ́ irú àdíìsì yìí wọn ò kọ́kọ́ lè kọ́ ọmọ mọ́dírásà wọn ò ní kọ́ ọmọ mọ́dírásà torí àbáwọn ní balẹ̀ wọ́n ti yẹn so àwọn tó bá ti gòkè àgbà nínú ìmọ̀ àwọn ni wọ́n máa kọ́ so wọn náà sì ti ń gòkè àgbà lọ́nu nígbà bá fi ka àdìsí tó lé five hundred sí ọ létí àdìsí tó lé five hundred tá a fi kà sí ọ létí bí ẹ bá lọ mọ́dúrásà tó lọ́dún mẹ́wàá ń bẹ̀ wàláì kò lè ka àdìsí five hundred tí èyí jáde tí èyí sọ pé ó gba ìwé ẹ̀rí sọ wá farabalẹ̀ báyìí o àmàrà mi nìyẹn fún ọ o. àní ibùnú Mas'ud látọ̀dọ̀ ọmọ Mas'ud kí Allah yọ́nú sí i. anna rajulan dájúdájú ọkùnrin kan asọ́ọ̀bà mini muratin kubula ó kíìsì obìnrin olóbìnrin kan ọkùnrin kan ó kíìsì obìnrin olóbìnrin. obìnrin tí kìí ṣèyàwó rẹ̀ ó kìí tiẹ̀. fàáta nàbí sallallahu alayhi wa sallam ó sì lọ bá nàbí ó ní mo kìí sí obìnrin kan fa àkàbàrà wò ó sọ fún nàbí n kìí sí omi fa anzala Allahu azza wa jalla bẹ́ẹ̀ ni yẹn ṣe sọ̀rọ̀ tán ni ọlọ́run sọ lori kalẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn ọlọ́run ni. akimi sọlá ẹ kírun tọrafayi nahar ní abala etí méjì ọ̀sán abala etí méjì ọ̀sán abala etí méjì ọ̀sán òun ni kò kí irun lórí àti asri wazulu van minalai àti etí òru etí òru etí òru ṣubúì etí òru kan nu àsìkò tó rú fẹ́ lọ nu magrib àti ìṣáì àsìkò tí òru wọlé nu bí àwọn àfáà ṣe fa ìrun táǹkì jáde ní inú ayé àyè nìyẹn ọba ní. ìnàlẹ̀ hasanaati dájúdájú iṣẹ́ rere yudhihibna asayihat wọ́n máa ń mú iṣẹ́ burúkú lọ ni. ọkùnrin tó kíìsì omi olóbìnrin tàbí tó sá kíìsì omi tí èsì ìyàwó rẹ̀ sáà nígbà tó kíìsì ẹ̀ tán wọ́n sì jọ kírun. lẹ́yìn sálámà tí wọ́n kí irun tán lọ́sẹ̀ wàá sọ fáànàbí pé wọ́n mọ̀ dá ọ̀ràn báyìí wọ́n mọ̀ kí ìsì obìnrin kan kì í sì ṣe ìyàwó òun ayé àwa sọ̀kalẹ̀ fàkọ́lá rọ́jùl ọkùnrin náà wá sọ pé ya Rasulullah òbísí àlọ́ọ̀ àlì hàdà ayàtọ̀ sọ̀kalẹ̀ yìí sẹ́mi nìkan ni ṣé kọ̀ọ̀kan ẹlòmíì. tọba tún dá irú ọ̀ràn yìí ṣébi nìkan ni àyà yìí wà fún kọ́ọ̀l ànábì ní lè jẹ̀mí ummati kúlì gbogbo ìjọ mi pátápátá ló wà gbogbo ìjọ mi pátápátá ló wà náà wàá máa gbálà yí ọ̀rọ̀ yìí o àdìsí yìí ó ń sọ fún wa pé. ẹnìkan ṣe sìnà ẹnu ẹnìkan ṣe sìnà ẹnu ohun tó tún súnmọ́ ni kó ṣe sìnà ọwọ́ ó tún súnmọ́ pé kó ṣe sìnà ojú ṣùgbọ́n kì í ṣe sìnà abẹ́ torí pé sìnà abẹ́ òun ti ní mọ̀kọ́rárù ó ti ní hádùú. tó wà mọ̀kọ́rọ́rù ó ti ní ìjìyà tí wọ́n kọ́ ọ́ lẹ̀ pé ẹ̀ náà abẹ́ o ìjìyà rẹ̀. hamadi kan wá tó sọ wípé ojú ń ṣe sìnà ọwọ́ ń ṣe sìnà ẹnu ń ṣe sìnà ẹsẹ̀ ń ṣe sìnà abẹ́ ni abẹ ni ó wá sọ di òdodo tàbí kó ṣe kíni kó já nírọ́ now ẹni yìí wá ṣe sì náà ti ẹnu ẹ̀rù wá ń bà á ó sì ti ya lọ bá nàbí láti mọ ìjìyà rẹ̀ ànábì sì jẹ́ kó yé pé in as much tá a ti jọ kírun yìí tá a ti jọ kírun yìí. ẹni tó fi kíìsì obìnrin lóbìn ọlọ́run ti forí jìn ọ́ kókó ayé àgàgà nù ìnàlẹ̀ hasanat ìrè ibùnà sẹ́yìn àt àwọn dáadáa tá à ń ṣe wọ̀nyẹn tí irun kíkí jẹ́ kan bẹ́ẹ̀ ó ti mú àìdá tó ṣe ó ti mú lọ ẹni tó wá wò pé ṣé èmi nìkan ni mo ní irú àǹfààní yìí ìjọ ti yé àníbi tó wá jẹ́ péye pé gbèsè wọ̀ nìkan àwì àtẹ̀tọ́ bá tún ṣerú ẹ̀ lówó mọ̀ ni. now ìdí tí mo fi pé àdìsí ńlá ìfúwayà rèé o. ẹni tó bá tẹ̀ bá ti pé tọ́n bá ti ń kírun wákàtí márààrún tọ́n bá ti ń gbọ́ ọ̀ta òun lọ́mọ kíìsì obìnrin olómi. ohun tí ó padà ṣẹlẹ̀ sí ọ ni pé ọ̀nì mọ̀gbà tó ṣe ìsìn abẹ́ o. <coughs> abẹ́ rẹ̀ ó padà lù ló ń tẹ̀ ìyẹn jẹ́ ìní. ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹni wípé ẹ̀ẹ́dì pàdé bí ò jẹ́ yà pé ìyàbá yìí ló jẹ́ ohun tó kàn sọ fún mi pé ọlọ́run ti forí jiyọ̀ láyà fi sọ̀kalẹ̀ abẹ́ẹ̀kọ́ àwọn àfọwọ́ nítẹ̀ríà wọ́n ní tí wọ́n bá rí ẹnìkan tí ń lọ mọ́ kíìsì obì olóbì tí ń lọ mọ́ dìmóbì olóbì tí mọ́ wóbì káàkiri tẹ́mágbàmú adájọ́ sọ pé kí wọ́n jẹ níyà kan adájọ́ ní ẹ̀tọ́ kó sọ pé wọ́n kọ́ ọmọ pé òun kíìsì obìnrin lóbìnrin òun dì í mọ́ ọ. bàbá wa ní àhínàlè hasanati yudhibuna sayyihat. ẹ̀rí tó mú wá òun. wọ́n wàá sọ fún wọn pé gbogbo ẹ̀ṣẹ̀ tọ́lọ́wọ̀ bá ti gbé hádù fún Islam ò fún aláṣẹ mùsùlùmí láti fìyà jẹ onítọ̀hún láì ní wọ lẹ́bù hádù ni ṣẹgbọ́n kọ́ńdà yé gbogbo ẹ̀ṣẹ̀ tí ọlọ́run ọba ò bá ti gbé hádù lé lórí tàbí tàbí ò gbé hádù lé lórí nítorí àwùjọ láti dáàbò bo àwùjọ kí bàjẹ́ má bàa grow kó má bàa grow ilé ẹjọ́ ṣẹ̀ríà ó lè sọ pé fún wípé òkìsì obìnrin lóbìnrin lọ ẹ̀wọ̀n ọdún kan kó sáré dé. láàrin wa àtọ́lọ́hún ni àyà yìí láàrin ìwà àtijọba ìjọba lẹtọọ lẹ́tọ̀ọ́ kó bá ọ wí ìbáwí yẹn wọn ni yóò ràn ọ lọwọ lọ́nà méjì ọ̀nà àkọkọ yóò jẹ́ kó o mọ pé wọn ì máa fi orí ejò ọmú ọnà kejì ọ wà ní dàgbà sínú ìgbà àbàjẹ́. ò ní dàgbà sínú ìwà àbàjẹ́ so ohunkóhun tí adájọ́ bá rí pé yóò tún ọ ṣe ni ó ṣe fún ọ bí àpẹẹrẹ nísìn kan sọ pé wọ́n fi ọ ṣe headmaster mi kan àbí kílẹ̀ máa ń pè wọ́n head kílẹ̀ máa ń pè hm headmaster wọ́n wá kọ́ ọ pé òun sí sítáàfù wọ́n lè gbàtẹ́ lọ́wọ́ rẹ̀ aya yóò ṣe lò pé iná lè hasanati òzè ibùnà sẹ̀yàtì ọba jẹ́ ọba sùkúù jẹ́ nìyẹn láàrin wa àti àlọ́ òní iná lè hasanati òzè ibùnà sẹ̀yàtì but láàrin wa àtẹni tó ní ilé ìwé ó lẹ́tọ̀ọ́ kó pé o wùwà rádaràda ọ̀fẹ́ ọ̀fẹ́ dá fìtínà lẹ̀ sínú agbo umma wọ́n lẹ́tọ̀ọ́ kọ́ bọ́ wí. so mọ́tẹ́ẹ̀bà ti pé o ti lẹ́rìí lọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí nǹkan tí kò sọ́ra fún òun ni kí sọ̀gáhírù kọ́mọ̀dì kàbáhírù mọ́ ọ lọ́wọ́ àwọn ẹ̀sẹ̀ wẹ́ẹ́rẹ́ bó bá pẹ́ títí yóò di òkè yóò di lílá mọ́ ọ lọ́wọ́ ọlọ́ọ̀fù wá sí kòǹgẹ́rẹ́ a máa tẹ̀síwájú ní ọjọ́ mẹ́jọ aláwọ̀ wa o.